ọba Solomon ti wọlé dé gbogbo yín dákẹ́ ẹ lọ́lọ́ ìdájọ́ ti fẹ́ bẹ̀rẹ̀. ó yá máa bọ̀ wá wí tẹnu ẹ. the king is referring to you. okay. olúwa mi ilé kan náà lèmi àtọmọbìnrin yìí ń gbé mo bí ọmọkùnrin làǹtìlanti lọ́jọ́ kẹta síra wọn òun náà bí tiẹ̀ kò sì sí èèyàn kankan nílé pẹ̀lú wa lálẹ́ ọjọ́ kan tí gbogbo wa ti sùn fọnfọn ó bá jalopá lu ọmọ ẹ̀ ọmọ náà wàá kú ìgbà tí mo ti sùn mi ò mọ̀gbà tó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wá gbé ọmọ tèmi ó dẹ̀ gbé ọmọ tiẹ̀ tó ti kú sí mi lẹ́gbẹ̀ẹ́. you lie òpùrọ́ òṣì. bí mo ṣe jí làárọ̀ láti fún ọmọ mi lọ́yàn ọmọ mi bá ti kú mo dẹ̀ wojú ọmọ mi mo dẹ̀ rí pé kì í ṣe ọmọ mi ló wà lẹ́gbẹ̀ẹ́ mi it's a lie ọmọ ẹ nìyẹn ọmọ tèmi wà láàyè stop lying. Hmm. olúwa wá fún mi ní ọgbọ́n rakato ṣẹrẹkẹtẹkẹtò ṣẹba èkókó makato ṣẹrẹkàdó ṣẹbàdà. <sighs> Thank you, Jesus. Ẹ̀yin méjèèjì sọ wípé you are the owner of that life, baby, isn't it? kẹ́nìkan fún mi ní ìdá olójú méjì tó mú dáadáa. What? Trying to do. Eh, kí ni kábíyèsí fẹ́ ṣe báyìí? Lord ah, of Jesus. Ah jẹ́ ká tún ẹ dùgbò ah. dúró dúró dúró dúró káwọn nǹkan tí kábíyèsí fẹ́ ṣe ná. ọmọ tó wà láàyè yẹn ẹ sí méjì dọ́gbadọ́gba kó pín fún wọn káwọn méjèèjì lọ fi ṣe súyà. gbọ́mọ yẹn sí bí my friend. <laughs> Ah, ẹ̀jẹ̀ máa kọ́ mọ́ mi kábíyèsí i love my son ẹ ọmọ yẹn fún ẹ ẹ má pọ̀ please. Yes, I'm in support. Divide that child. Let's share it. Please, don't answer her. <laughs> Give her the child. I love my child. Duro, má pa ọmọ yẹn. Ẹ gbé e fún ẹni tó sọ wípé ká má pa á. Òun ló lu ọmọ yẹn ní <gasps> Oh, thank you my king. Thank you Jesus. Olúwa Ah, ọmọ mi nsọ́nlẹ́jọ́ ẹ̀ hànà ó jarun palu ọmọ tán ó wá tún fẹ́ gbọ́mọ ọlọ́mọ wò bá a ṣe ń lọ lé èyí tó kéré àti èyí tó tóbi nínú ẹrù ẹ kó palẹ̀ ẹ̀ mọ́ ìlú òbú yá nílé bàbá tó bí ọlọ́mọ wọn ò rí ọmọ. my baby.